الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله àwòrán ìránṣẹ́ kan nítorí nǹkan kan bí ìbá ṣe nítorí káwọn èèyàn máa tẹ̀lé wọ́n máa tẹ̀lé lánàá rẹ̀ wọ́n máa tẹ̀lé tí bá fi ń kọ́ wọn pẹ̀lú àṣẹ Allah ó kó a àti torí rẹ̀ ráwọn ìránṣẹ́ nù gbogbo ìránṣẹ́ àtẹnitá ránṣẹ́ láti ṣèbéèrè lọ́dọ̀ ìkíní kejì wọn. ǹjẹ́ ìwọ wa jẹ́ iṣẹ́ tá a fi rán sí wọn pé bí ǹjẹ́ yìí náà wá gbọ́ àbẹ́ gbọ́ eléyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ ńlá oníbẹ̀ níwájú wa tí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìran tó lu aran sí wa ọ̀ràn ní afinimana akọ́nilẹ́sìn àfintolúwa ẹlẹ́dàá wa ń fẹ́ tí ó fi yọ́nú sí wa máa ní. ẹni tó ṣe wípé gbogbo àṣẹ tó bá fi pa wá ọ̀ràn àyàn ní ká tẹ̀lé gbogbo àwọn ìròyìn tó bá fún wa ọ̀ràn àyàn ní ká gbà sódodo gbogbo ń bá ní kò dáa ọ̀ràn àyàn ní ká dìnà sí a ò gbọ́dọ̀ wá lọ́nà míì tá a máa gbà sẹ̀sìn tó yàtọ̀ sí ọ̀nà tánàbí là kalẹ̀ fún wa eléyìí ni tọ́jú ojúṣe wa tá a gbọ́dọ̀ ṣe lágùn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a gbọ́dọ̀ fẹ́ràn ànábì ní ìfẹ́ tó ju ìfẹ́ tó ní kálukú ní sẹ́mi rẹ̀ lọ o gbọ́dọ̀ fẹ́ràn ara rẹ̀ ju ànábì sallallahu alayhi wa sallam lọ. àwọn àpẹẹrẹ àti àwọn àmì wọ́n sì wà tí wọ́n máa fi hàn pé ṣé lóòótọ́ la ànábì àwa ń sìn kankan agbárímà kankan ahunrímà aláàní filẹ̀ àwa rẹ̀ tó pé wa sákèsì pé níta máa ń ṣe yìí ó takò níta ànábì ní ká ṣe pàtì òun ni àdìmú òun la wá gbárí má la hun rí má òun la fi sílẹ̀ má àpẹẹrẹ pa fẹ́ràn ànábì ni. a sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tá a sọ àwa ni lòdodo tó ṣe pé gbogbo ń tọ́ bá takò irọ́ ni a bá rí ẹnìkan ọ̀tá wa ló lobó ó ní ta wíhùn wọ́n mọ̀ takò ń tànàbì ní ká máa wíhùn báyìí kásà báyìí káwòdì là nábì ní ká máa wí a sì mú ti tẹ́lẹ̀ hàn a sì sọnù a sì fọ ẹnu wa mọ́kò ń bẹ̀ bí ìgbà tó ṣe pa àsọrú ẹ̀ rí àpẹẹrẹ pa fẹ́ràn ànábì nù sallallahu alayhi wa alihi wa sallam èsì pé ká máa tanra wa lórúkọ pa fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam ká máa ṣe àwọn nǹkan tó ṣe pọ́ takọ̀ ẹ̀sìn tánàbì mú wa. ó jẹ́ pé àwọn àlànà kan ń tọ̀ ọ̀tà kóńtólú àfihàn nàbì sallallahu alaihi wa sallam kásì wàá máa pariwo ká máa hó sẹ́nu lórúkọ pàwọ́ la nàbì ẹ̀mí gbàgbé pé ànábì kọ́ là ń sìn ànábì ń sìn Allah ní gẹ́gẹ́ bá náà ń Allah ṣùgbọ́n ìránṣẹ́ tó lù wa kí ẹ máa tàtàrà rẹ̀ báwo lẹ́sìn máa sin ẹlẹ́dàá yín Allah. ànábì yìí ìwọ rẹ lórí wa náà láti gbọ́ ọ̀hún kò gbọ́dọ̀ pa wá láṣẹ ká má tẹ̀lé kò gbọ́dọ̀ fún wa ní ròyìn ká sọ yìí pé náà ni lókun ìgbà tó bá yẹ pọ́nà tí ròyìn yẹn gbà dọ́dọ̀ wa ó gún régé rinlẹ̀ ànábì yìí kò gbọ́dọ̀ àmọ́ lẹ́ni tá a máa tẹ̀lé àfi ìlànà rẹ̀ àfi sàwàdà àfi ṣeré. ipò wa ni àwọn wàá wà sí wípé ká máa ṣayẹyẹ ká máa ṣayẹyẹ ká máa ṣàjọ̀dún ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìjọba ní gbogbo orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ láti ṣe máa ń fún àwọn èèyàn nísinmi nírú ọjọ́ àná wípé àjọ̀dún ọjọ́ bíi ànábì eléyìí kò sí nínú nǹkan tí ọ wà lójú ọ̀nà tó yẹ kí mùsùlùmí kọ́ máa tọ̀ kí ni nǹkan tí a fẹ́ máa ṣayẹyẹ pé ọjọ́ tó ń bí ànábì sí nítorí pé ànábì yìí kọ́ là wá ń sìn òun kọ́ là ń sìn ànábì yìí ẹni tó lu àfi ránṣẹ́ sí wa ni pé ẹ máa tàtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe sìn mí ṣé ẹ̀kọ́ tá a rí gbà lọ́dọ̀ ànábì iná là ń lò dójú àmì ni láfi wá rí i pé ha àwa ta ti wá bẹ́sìn débi tá a bá dé yìí àwọn tá à ń tẹ̀lé tá ànábì tó bá ti ṣe ń tẹ̀lé yìí báyìí ó yẹ ká máa ṣàjọ̀dún ọjọ́ tá a bí ànábì kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àmà ń tẹ̀lé tá ànábì gan tó bẹ́ẹ̀ kò tún tọ́ nítorí kọ́ máa jẹ́ pé eléyìí gan ni wọ́n á ba gbogbo sẹ̀ wá jẹ́ tó ànábì sallallahu alaihi wasallam òbúkátà kẹ́nìkan máa ló ń ṣàjọ̀dún ọjọ́ òbí rẹ̀ tẹ́yìn bá fẹ́ràn ànábì lódodo àwọn nǹkan tẹ́sì ṣàfihàn rẹ̀ lẹ́sìn gbọ́n ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ ń tẹ̀lé àtẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ fún wa níròyìn ká fetí pàlàbà rẹ̀ ànábì ò sì gbọ́dọ̀ sí káì ká má káì ànábì ò sì gbọ́dọ̀ sọ ike ọ̀nà báyìí ní kẹ́ ẹ má gba sẹ̀sìn kọjá pé ẹ̀yà pàṣẹ gbogbo àwọn ẹni tí wọ́n wá takú ti à ń ṣe mọ́lídì yìí èwo ni wọ́n mú ṣẹ nínú mẹ́rẹ̀ẹ̀rin a rí i pé irọ́ àti ẹ̀tàn jẹ́ náà lọ tà nígbèsí ayé àwọn èèyàn ìwọ tó ṣe kí ń bo wà sí ànábì gan ń bo wà fẹ́sìn tó lọ́wọ́ fúnra ànábì ńbọlọ wà sí ìlànà tánàbì mú wa akọ àbúbá ni ó lè rìn kó kó nǹkan tó lù wá fi rán ànàbì nítorí pé ọ̀tá rẹ̀ gidi ọ̀tá rẹ̀ tó fẹ́ bá tó wa wá fi rán jẹ́ iná ni ọ́ àwọn àlọ́ péjọ síbi kan ẹ̀ wá ń pariwo ẹ̀ wá lè fẹ́ràn ànàbì ẹni ajá sọ láti fún ànàbì ẹ̀tẹ́jẹ́ iṣẹ́ wa pọ̀ tó báyìí sí nǹkan tá a fẹ́ gbé pàdé ọlọ́run àṣírí táwọn èèyàn ń kú lójoojúmọ́ àkàtà ànàbì fún kankan àríkọ àwọn èèyàn ń lọ lẹ́gbẹ̀ẹ́ wa lọ́kọ̀ọ̀kan eré là ń pẹ̀sẹ̀ ànábì tó lọ́wọ́ afẹ́ràn là ń fi ń pè àwa tó ṣe yí pé hmm, ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe gan ọjọ́ Islam tó lọ́wọ́ afẹ́ràn ṣe ànábì náà ló sì mú wá fún wa ànábì yìí náà la wá pé atakú ti pa ń ṣàjọ̀dún rẹ̀ àjọ̀dún ọjọ́ tí wọ́n fi kí là ní ṣàjọ̀dún sí ànábì tó kó nǹkan lọ́kọ́kọ́ ṣe bóòlù ṣe ṣe náà rí wọ́n ní máa ṣe sùyàmù gbogbo ọjọ́ àtìmí ni sẹ́wọ̀n àbẹ́ ẹ̀kọ́ ni bákan náà tó bá jẹ́ pé lánàá bá ní àgógó sàábé náà ni ọba máa ń sọsọ ìyá ọmọdé àti ní wọ́n ànábì sallallahu alaihi wasallam tó bá sì jẹ́ pé kálukú kó wọjọ́ tán bí òun náà ni kó fi kọ́sí ànábì àbárí tó gbogbo sàábé náà wọjọ́ tán bí òun ẹni tó bí lọ́jọ́ alhamis ẹni tó bí lọ́jọ́ juma ẹni tó bí ní ọjọ́ sẹ́f ẹni tó bí lọ́jọ́ àtìní náà àwọn náà ọba máa sọsọ ìyá àmúyùn torí ẹ ilé ìtọ́jú kọ́mọ wa jẹ pé èrí èrí ilá máa rù lọ sẹ́lẹ̀ kìyàmà nígbà tí kẹtẹ pé òdì á fi sílẹ̀ sáyé olùwẹ̀lẹ́dàá kọ́ má jẹ ká mọ̀ fò olùwẹ̀lẹ́dàá kó sọ alọ́ lórí rẹ̀ kó sọ alọ́ kan náà tó máa tẹ̀lé lánàá nábì tó máa tẹ̀lé ntòlúwa fìràn nábì tó sórí rẹ̀ láyé tó sórí rẹ̀ lọ́kìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu